الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó tún jíwa ní àárọ̀ yìí àbí títóbi ọlọ́run ọba àfibí ọlọ́run ẹnu tí a kí ọlọ́mọṣà ìgbà lẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa asàdúrà fún orílẹ̀-èdè wa gbogbo àwọn tí wọ́n ń darí wa ọlọ́mọṣà bá ní darí wọn gba bí eré ọlọ́mọṣà bá ní tọ́ wọn sọ́nà gbogbo bí tí orí orílẹ̀-èdè yìí wà ọlọ́mọṣà darí wọn lọ́bẹ̀ẹ́ kọ́lọ́wọ́n adé orí dáadáa náà ṣe gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wa ní tí a fi ń jẹyàn ọlọ́mọgbà lọ́wọ́ wa ọbẹ̀ lérí làákàì ọbẹ̀ lérí iman ẹ̀sìn ọmọlúwàbí àlàáfíà ara arísìkí ọlọ́mọgbà lọ́wọ́ ẹni kọ̀ọ̀kan gbogbo àdúrà wa ọlọ́mọṣàjì kọ́gbà ojúṣẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n bá wa sọ̀rọ̀ nípa kí àwa tí a bá ń bẹ nílé ayé ká máa jókòó ti òdodo ká sì máa ran òdodo lọ́wọ́ nítorí pẹ̀lú òdodo òun náà ni àlàáfíà sì máa ń bẹ nínú ìlú ìlú tí wọ́n bá ti ń parọ́ tí wọ́n ń tanra wọn tí wọ́n sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí tí wọ́n ṣàtúnṣe tí wọ́n máa lá òdodo mọ́lẹ̀ wàhálà ńlá ni anábì muhammad sallallahu alaihi wasallam anábì jí ó yẹ wa nínú àdíthì wípé ká máa ran gbogbo ẹni tí ń bá ń ṣàbòsí ká máa ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ká máa sọ fún wọn wípé ká máa ṣàbòsí mọ́ nítorí tí ẹ bá fi ẹni tí ń sàbò sílẹ̀ òun rò pé eré dáadáa lòun wà anábì ni ràn án lọ́wọ́ nítorí pé èèyàn ò ní sàbòsí àbí kó jìyà rẹ̀ kọlọmọ sèwà ní alábòsí òjísànlá muhammad sallallahu alaihi wasallam anábì ni unzur akhaka zaliman aw madhluman anabi ni ẹran ẹni tí ń ṣàbòsí lọ́wọ́ ẹni tí ń ṣe jàǹbá ẹran lọ́wọ́ àwọn madhuluman ẹni wọ́n ṣe jàǹbá fún ẹran òun náà lọ́wọ́ èyí tó sì gbajúmọ̀ nínú èdè àti nínú àṣà ó ní pé ẹni wọ́n bá ṣàbòsí fún láàmú ràn lọ́wọ́ àwọn gbà tí àwọn sàhábà gbà ọ̀rọ̀ yìí lẹ́nu anabi muhammad sallallahu alaihi wọ́n ni kọlu ya Rasulullah wọ́n òjíṣẹ́ nansuruhu eléyìí wọ́n fún ni a sì gbọ́dọ̀ ràn án lọ́wọ́ ká gba ẹ̀tọ́ rẹ̀ fún fa nansuruhu zaliman ẹni tó yí ọ̀sẹ̀ àbòsí bóò láti wá ràn wọ́n lọ́wọ́ sọ̀rọ̀ pé ọ̀rọ̀ yẹn yọ kọ́kọ́ báyàn la pé à ah, ànábìnrin ẹran ẹni tí wọ́n fún ẹ̀ràn lọ́wọ́ ẹni tó sàbòsí fún yànnà ẹ̀ràn wọn lọ àwọn sàhábà wa ni a gbọ́ wípé ẹni tí wọ́n sàbòsí fún tí wọ́n gba ẹ̀tọ́ ẹ̀ kágbà ẹ̀tọ́ ẹ̀ padà fún káràn lọ́wọ́ bóò láṣẹ wá ran ẹni tí ń sàbòsí lọ alábòsí bóò láṣẹ ràn lọ́wọ́ anábì ni qala ta'khudhuhu fawqa yadayhi anábì ni ẹ máa di lọ́wọ́ ni ẹ máa di lọ́wọ́ ẹ̀ níjọ́ rábòsí ṣe sallallahu alayhi wa ẹgbà ọwọ́ ọwọ́ rẹ̀ ọwọ́ ẹ̀ tó fẹ́ fi sàbò síhùn ẹgbà mú ẹni jórí se tó bá ti ṣe jàǹbá kan tó fẹ́ ṣe mí ẹ ti ti fi ọ̀rọ̀ rẹ̀ tó àwọn olófin pé à ń fura pé àwọn kan fẹ́ ṣe aburú kan níbì kan káwọn táwí kan tó débẹ̀ láti ṣàbòsí tó fẹ́ ṣe yẹn àwọn ọlọ́pàá ti débẹ̀ aranlọ́wọ́ àbá aranlọ́wọ́ aranlọ́wọ́ ìrànlọ́wọ́ wa fún náà ni pé adi lọ́wọ́ àjò ṣe aburú tí wọ́n fẹ́ ṣe yẹn nítorí wọ́n bá ti ṣaburú ni aburú ọba ẹni tí àwájọ sẹ́wọ̀n pa tẹ̀ràn lọ́wọ́ aburú tó yẹ ba ní ba mọ́ gbogbo ẹni tí bá ń ṣe ti ọ̀dà ìta nàbí sọ ni pé ká máa wòran bá a ṣe máa ran ẹni tí wọ́n ń ṣàbòsí fún lọ́wọ́ bẹ́ẹ̀ náà láà máa ran ẹni tí ń ṣàbòsí lọ́wọ́ ìrànlọ́wọ́ ti ẹni tí wọ́n ń ṣàbòsí fún ni pé a gba ẹ̀tọ́ rẹ̀ fún a dúró ti a ràn lọ́wọ́ ṣé ẹlẹ́ni tí ń ṣàbòsí fún yàn ìrànlọ́wọ́ tiẹ̀ ni pé a dì í lọ́wọ́ àníjọ́ra burú ń ṣe é pẹ̀lú méjèèjì yìí ilé ayé wa balance lẹ́ni méjèèjì tá a wá wí kò sẹ́ èèyàn tó dúró láti ràn yàn lọ́wọ́ mọ́ sí ẹni tí wọ́n ṣàbòsí fún tí wọ́n gba ẹ̀tọ́ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé nínú tádùn àfi gbà òun náà ni kéèyàn máa ran ẹni tádàwọ̀ bàbá kéèyàn máa ràn lọ́wọ́ lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣàbòsí àwọn òun ọ̀ràn ni ìwò wọn ràn yìí kò ní jẹ́ kí wọ́n stop tí wọ́n ṣe yẹn ló sì jẹ́ pé nínú dáadáa tọ́lọ̀ ń fún àwa mùsùlùmí tá a bá ń lò nínú dáadáa tọ́lọ̀ ń fún wa ó ní ká máa pàṣẹ dáadáa tá a bá sì rí tí ọ̀dá ká má dákẹ́ ká má dákẹ́ bẹ́ẹ̀ bá ti wá rí tí ọ̀dá tẹ́ ẹ̀ wá dákẹ́ wọn ẹ̀ṣẹ̀ ní ó tún wá já lọ́dọ̀ ọmọ anábì ádámù anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi ní gbogbo ẹ̀yin tẹ́ wà láyé ẹ máa pera yín ṣàkíyèsí o nítorí pé nínú ọkọ̀ kan náà gbogbo yín wà tẹ́ ẹ bá pera yín ṣàkíyèsí aburú àwọn aláburú àárín yín tó bá bí ọlọ́run nú tán àtẹ̀yìn tí ẹ̀ sáburú gbogbo yín lẹ́jọ́ jìyà anabi wa mú hadithi kan wá anabi mú àpèjúwe kan wá ipe ọ̀rọ̀ àwọn tí wọ́n ń saburú láàrin wa ó dà gẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi tó jẹ́ pé ó ní ó ní òkè àtilẹ̀ ọkọ̀ ojú omi yẹn àwọn kan bẹ lókè àwọn kan bẹ ní ìsàlẹ̀ ànẹ́mìíràn àwọn tó nísàlẹ̀ tí wọ́n bá ti fẹ́ mú mi wọ́n wá sí òkè wọ́n wá bá wọn tó wà lókè káwọn tó wà lókè kan bá bu omi wọ́n wá gbé lọ sísàlẹ̀ wọ́n máa lọ lè mu àwọn tó wọ́n wà nísàlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí sèmọ̀ràn yìí pé ah èyí táwọn fi tún máa gun staircase lọ sí òkè táwọn máa lọ lè gba omi lọ́dọ̀ àwọn tó wà lókè kí ló dé táwa náà dá ọkọ̀ ojú omi tiwa náà lu nísàlẹ̀ ń bí sẹ́wọ̀n pé inú omi làwọn wà kí ló dé táwọn náà dá ọkọ̀ ojú omi tiwa náà lu tàbá dá lu a sì máa bumi easily nírọ̀rùn bí wọ́n ṣe wá ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ ànábì ní àwọn tí wọ́n bẹ lókè àwọn ń gbọ́ ànábì ní tí wọ́n bá dákẹ́ tí wọ́n bá dákẹ́ táwọn tó wà lókè bá dákẹ́ tí wọ́n fi fi àwọn tó wà sàdẹ̀ tí wọ́n fi lu ọkọ̀ ojú omi ní pé kí àwọn lè máa rómi bù bọ́ọ̀lù omi ó ṣe jama omi ó wọnú ọkọ̀ ojú omi ànábì ni tí wọ́n bá fi dákẹ́ tí wọ́n bá fi dá lu àwọn tó wà nísàlẹ̀ ó tẹ̀rì àwọn tó wà lókè náà ó ṣe kíni àwọn náà ó àpèjúwe tá ànábì mú wa fáwa tí àríbàjẹ́ tá à ń dákẹ́ bóyá nínú ìjọba. No ẹni tí ó bá ti ṣe dáa ẹni wọ́n mọ̀ pé ọ̀dà kó tún rẹ̀ ṣe tí ó bá sì tún rẹ̀ ṣe ká yọkùn bẹ̀ bẹ́ẹ̀ náà ni ní gbogbo ibi àbáwà tá a bá ti pọ̀ ṣe tá a bá ti kó méjì jẹ̀má ohun tá a bá ti kó lẹ́yọ̀ kan bọ́lá ṣe dáyé ni pé àwọn kan dáa àwọn kan ò ní dáa ọlọ́run ní àwọn tó bí láti ṣe tán lọ wọ́n tẹ́kù fitinatan la tusibanna alladhina zalamu minkum khassa ọlọ́run bá ní ẹbẹ̀rù fìtínà kan tí fìtínà bá dé kìí sàwọn tí wọ́n ṣàbòsí yẹn tí wọ́n dá fìtínà yẹn lẹ̀ tí wọ́n dá fìtínà yẹn lẹ̀ kìí ṣe àwọn nìkan ìyà ó jẹ ìyà ó jẹ ẹ̀yin tẹ́ mọ̀ ń pa ẹ̀ ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ní ẹbẹ̀rù wàhálà tí wàhálà yẹn bá dé ẹ̀yin tẹ́ mọ́wọ́ mẹsẹ̀ ẹ̀yin náà ṣe máa wàhálà tí a rán lọ́wọ́ yìí ìṣẹ́ àtìyà tí ń bá kálukú fà lọ́wọ́ yìí ní táwọn ìjọba àná dálẹ̀ fún wa ni àwọn ìjọba àná ṣé ẹ dákun tí èyàn lè mọ̀ pé adúrú owó bá ń bẹ lọ́wọ́ àwọn èèyàn jẹ́mọ́ owó tí tí àwọn odidi kọ́ńtírì míì tí wọ́n fi jẹ́ èèyàn ẹnìkan sì kó lọ́wọ́ lórílẹ̀‐èdè wa míì ẹ̀mí rẹ̀ sì balẹ̀ ọlọ́mọsà ìṣàánú wa jama ló fi jẹ́ pé gbogbo àwa tí a bá lẹ́nu wọ́n bẹ̀rẹ̀ lérí gbogbo àwa tí wọ́n fi joyè nílùú àwa tí a jẹ́ àfẹ́sìn ká máa pè àwọn èèyàn sákèsí ká má dákẹ́ nítorí tá a bá dákẹ́ tí wàhálà yìí bá dé gbogbo alájọ fèrèfà ọlọ́run bá ní kuntum khayra umma ọlọ́run bá lẹ́yìn lẹ́ dáa jù ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí ó kòdìjẹ́ tẹ̀lé nas ẹ̀yin la mú jáde fáwọn èèyàn tí wọ́n máa kọ́ sí yín ọlọ́run la àwọn la pìrìsẹ́ǹtì ẹ̀yin muslims bọ́lá wọn sì sọ nìyẹn kuntum khayra umma you are the best of people ẹ̀yin lẹ́ dáa jù kí ló dé kádà nítorí pé islam ń bẹ lára wa islam sì ní peace ní àlàáfíà ta'muruna bil ma'ruf nítọ́jẹ́ kẹ́ dáa ni pé ẹ máa pàṣẹ dáadáa ẹ ṣe dáadáa ẹ dáadáa ẹ ṣe dáadáa wa tanahawna 'anil munkar bá sì rí ìbàjẹ́ corruption ẹ takù rẹ̀ ẹ kọ́ láwùjọ pẹ̀lú méjèèjì náà nílùú fi máa ń tò àmọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àpàṣẹ dáadáa mọ́ lẹ́yìn náà bàbá rí tí ọ̀dà kálukọ́ dákẹ́ ká má dákẹ́ o ká má dákẹ́ o inú ilé abada rà kéèsì lára ọmọ lára ìyàwó lára ọkọ lára ẹni àwọn ọmọ tí wọn ń gbábẹ wa ẹ má jà máa fojú fo o torí tí wàhálà bá dé kìí sóhun nìkan ni wàhálà wọn bá gbogbo ẹni tó wà nínú ilé àwọn abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala ọba nu, elédèdè wa ọlọmọsà ìsọ̀rọ̀ wọn rọrùn ọlọ ọlọmọsà ìsọ̀rọ̀ wọn rọrùn ọlọ ọlọmọsà ìsọ̀rọ̀ wọn rọrùn ọlọ gbogbo àwọn tí wọn ń darí wa pátá ọlọmọba mọ́sàbá ní ṣàánú wọn ọlá agbára ọlọ́run ọlá àna ọlọ́run gbogbo àwọn èèyàn tí wọ́n ń fa ìlú yìí sẹ́yìn ọlọ́run mọ iye wọn ọlọ́run sì mọ ibi tí wọ́n wà ọlọ́run ọba mọ èrò wọn àwa fa àwọn lọ́lọ́run lọ́wọ́ kọlọmọsà wọlé àánú rẹ kọlọmọsà bá ní tún wọn sí ọlá agbára ọlọ́run ọba gbogbo àwọn tí wọ́n ní èrò dáadáa fẹ́rẹ́lẹ́dẹ̀ yìí ọlọ́run mọ́sà wọlé àánú èrò dáadáa náà kọ́lọ́n jọ wá sí musẹ́ kọ́lọ́n bá kọ́wájọ́ sáǹfààní fún wo wa abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo sẹ́tẹ́ni kọ̀ọ̀kan wá ń ṣe ọlọ́mọsá fi barakas ọlọ́mọsá sínà fún wọn lọ ọlọ́mọdé wàhálà wọn lọ ọlọ́mọdé ajẹ́ wọn ọ̀tá ọlọ́wọ́n bá wọn mọ̀jà máa rìnrìn Ìbàdàn láàrin Ọ̀yọ́ bí bùkátà bá dé Ọlọ́run àbẹ̀wò pẹ̀lú agbára rẹ ọlọ́mọ fi bí pa wá ọlọ́mọ fi ìyàn bá wa jà ọlọ́run mọ́sà ọlá agbára rẹ̀ mọ́sà fún wa láti bọ̀tán dáadáa ọlọ́run mọ́sà ìgbàdúrà wa gbogbo àwọn tí wọ́n ọ̀rẹ́ ọlọ́run mọ́sà bá ní fún wọn lálàáfíà gbogbo àwọn tí wọ́n iṣẹ́ ti bọ́ lọ́wọ́ wọn ọlọ́run mọ́sà bá ní ṣàánú wọn gbogbo àwọn tí wọ́n ń bẹ nínú wàhálà kan àbí wàhálà kejì ọlọ́run mọ́sà bá ní yọ wọn kó ń bẹ ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh